الحمد لله الواحد الأحد خالق السماوات والأرض منزل الكتاب وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه صلى الله عليه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 kó mójútó ní ojú ọ̀nà àti lè máa sọ àwọn àdẹ́ra eléyìí tí ọlọ́run ọba ṣe fún yàn ẹ̀yìn eléyìí kí wọ́n á ní àwọn àgbésẹ̀ eléyìí tó burú tí ọ̀dà èyí tó ṣe pé téèyàn bá ṣe ìsìgbérú ẹ̀ ó lè fa àkóbá ìfàsẹ́yìn àti pípapá gan kí gbogbo ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún yàn kó di tó kpóra kọ́mọ̀sì ń bẹ̀ mà kọ́lọ̀ ẹlẹ́dàá kó ṣàánú wa nínú àwọn sábàbí yìí eléyìí tó jẹ́ ọ̀ràn yàn ikú kọ́mọ́ bá bàjẹ́ kí ìdẹ̀ra wa kọ́mọ́ bá dìbànújẹ́ ọ̀nà ni juhudu ni'am wa tarku shukri alayha kásá ìmọ̀rí àwọn ìdẹ̀ra tọ́lọ̀ ọba fún wa ká ma fọlọ̀ ká má wò pa wàhálà gbọ́n àmàtà tí sì bàbá wa tó gbogbo ìdílé wa láti wa olówó wa ọlọ́lá wa olùmọ̀ wa à ń jogún rẹ látòrí ọmọ sórí ọmọ ọmọ kéèyàn máa tán ara rẹ̀ dànù kó ti gbàgbé pé ìdẹ̀rọ̀ ọlọ́ọ̀ni eléyìí tọ́lọ́ wọn bá ṣe fáwọn mo máa ṣe ọ̀kan bàbá tó bí mi ọ̀kan ibi a ti jáde wá kan ṣùgbọ́n àwọn tó bá ṣe ni láì jẹ́ pé yàn máa bó ti yọ padà dèèyàn lásán ẹni tó ti ní mà ó lè da aláìmọ̀ kan ẹni tó ṣe pé ń gbogbo èèyàn mọ̀ pé ń bọ̀ padà dé ẹni tó ṣe pé ẹnìkan tiẹ̀ ní já màmá èwo ni o tí ì rí lókè pẹ̀ ó fún wa Yemen ti torí wọn ó sọ súra à ń pè ní Sábà fún wa nírò لقد كان لسبأ في مسكنهم آية جنتان عن يمين وشمال كلوا من رزق ربكم واشكروا له بلدة طيبة ورب نفور وأعرضوا وأعرضوا فأعرضوا فأرسلنا عليهم سيل العرم وبدلناهم بجنتي بجنتيهم جنتين ذواتي أكل خمط وأثل وشيء من سدر قليل ذلك جزيناهم بما كفروا وهل نجازي إلا الكفور ولا لدعوة وني لقد كان لسبأ في مسكنهم آية أقبل بفيو إليه تسقى يكاو كافي قبر لا ترى أوارى سبأ pàápàá lára àbùgbé wọn àmì ń bẹ fún yín lára àlégbé wọn eléyìí tó ṣe pé wọn ń gbé jannatani an yaminin wa shimal àwọn náà la dá fún wa àwọn oko eléyìí tó dá pọ̀ lọ́tún àti lọ́sì àwọn oko eléyìí tó kún fáwọn nǹkan mèremère lọ́tún àti lọ́sì ìlú wọn kulu min rizqi rabbikum ẹ máa jẹ nínú àrísìkí ọlọ́run tó pèsè fún yín washkuru lahu ẹ sì máa dúpẹ́ fọlọ́n lórí àwọn ìdẹ̀ra wọn yìí. بلدة طيبة ìlú yín jẹ́ ìlú tọ́lọ̀ ń ṣe ní ìlú tọ́ dára wa rabbun ghafur olúwa ẹlẹ́dàáyín ọ̀nà ìjọba aláforíjìn fẹ́ ẹ̀rọ́dù kàkà kó dúpẹ́ fọlọ́ kó ọmọ orí tọ́lọ̀ sí fún wa lórí kó dúpẹ́ fọlọ́ lórí àwọn orí yìí kó ọmọ ọlọ́wọ́ba lọ́kàn soso kó ọmọ ajọ́sìn fún olóòníkan láì fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn wọ́n tàkìtì pàkọ́ sí ìjọsìn fọlọ́ wọ́n kọ̀ láti dúpẹ́ fọlọ́ lórí orí tọ́lọ̀ wọn bá ṣe fún wa fọ́ọ̀rọ̀tìlínà àlẹ́yìn sẹ́yìnlá làárín agbára òjò elétò ní agbára burúkú ọlọ́ọ̀ni adẹ́sí wọn agbára eléyìí tó ní agbára gidigidi ọlọ́ọ̀ni adẹ́sí wọn wọ́n fẹ́ dẹ́lẹ́nà ọ̀húnbí jẹ́nẹ́tẹ́yìn jẹ́nẹ́tẹ́yìn àwọn afi oko méjì mí pààrọ̀ oko méjì wọn tí wọ́n ti ní tẹ́lẹ̀ báwo lóko méjì tuntun yìí ti sẹ́rí ọlọ́ọ̀ni dáwọ́ tẹ́ okòólẹ́nu xọ́mtẹ́ni wa ẹsìlẹ àwọn oko méjèèjì ti sìn àwọn òkú fún nǹkan mẹlẹmẹ àwọn tó wojú wò àwọn tó wọ ẹnu jẹ àwọn kọlọ wà nínú oko wọn ní ìsìn o làwọn àtẹrí okòlè xọmtẹn àwọn oko wọn ní ìsìn wọn jẹ pé ìkíní kejì wọn àwọn nǹkan jíjẹ tó korò burúkú ńlá kó síbẹ̀ fún wa wà ẹsìlẹ àwọn oúnjẹ ẹlẹ́gùn ńlá jẹ́ kó kúnnú rẹ̀ fún wa ní ìsìn yìí báyìí wọ́n ṣe ọ̀n mẹ́sídẹ̀rẹ̀ ńkọ́lé àti ewé ewúro níwọ̀n àbá díẹ̀ bíntín ọlọ́kùn bẹ̀ fún ní ìsìn láàrin kẹjẹ zẹyìn náà fún bímọ akẹfẹrú ọlọ́run ní àṣàdédé bẹ́ẹ̀ fún wa nǹkan wọn tó ti dá kọ̀ṣàdédé bàjẹ́ nǹkan wọn tó rúgbọ́ kọ̀ṣàdédé di ní tí ọ̀jà máa ń kankan o èyí tó fà tó fi rí bẹ́ẹ̀ òun náà ní nítorí pé wọ́n ṣàì mórí sọ́lọ́ wọ́n ṣàì gbàgbọ́ sọ́lọ́ wàhálùjáde ẹlẹ́lẹ́kọ̀fó ǹjẹ́ tẹ ẹnìkan wá wà bí táà mú sanlẹ̀ aburú báyìí táà máa mú kí nǹkan rẹ̀ ọ bàjẹ́ ìgbà tó ti dá tá máa mú kí ìfàsẹ́yìn kọ́ bá nǹkan rẹ̀ lẹ́yìn ìgbà tó ti lọ síwájú àìsàn nìkan lẹ́sàn-án rẹ̀ àfàwọn aláìmoore àìsàn nìkan lẹ́sàn-án rẹ̀ àfàwọn aláìmoore apá kan nínú àwọn ẹni rere ẹni man lam yashkurillaha ala ni'amihi faqad ta'arrada li zawaliha wọ́n ní gbogbo ẹni tó bá kùnà láti lórí àwọn orí tọ́lọ́ wọn bá ṣe fún ìdára tọ́lọ́ wọn bá rọ́jò rẹ̀ lé lórí onítọ̀hún ó ti tira rẹ̀ síbi tí ìdẹ̀ra tí ó ti lọ́mọ lọ́wọ́ ó ti gbé rẹ̀ sí ààyè tí ìdẹ̀ra tí ó fi di tàn tó fi di olówó àtijọ́ ọlọ́lá àtijọ́ onípò àná ẹni tí ò sí ń bẹ̀ ma lánàá ni ọ̀rọ̀ nílò àwọn sọ àná lẹ́yìn ni ẹ̀yin ò lò ní má wọ́n mẹ́ ṣakara hu àlẹ́ ẹnikẹ́ni tó bá ti dúpẹ́ fọlọ́ lórí àwọn àdẹ̀rẹ́ tọ́lọ́ wọn bá ṣe fún sọkọtọkọ yìí ẹ̀dẹ̀rẹ́ àbí akọ́rẹ́ ha páńpẹ́ okùn eléyìí tó yí téèyàn fi de ìdẹ̀rẹ́ mẹ́lẹ̀ tí èyí sá mẹ́yàn lọ́wọ́ olúwa rẹ̀ ti dè mẹ́lẹ̀. ajẹ́pẹ́ntà fi de ìdẹ̀rẹ́ mẹ́lẹ̀ tí òfin ní sá mọ́ wa lọ́wọ́ tí òfin ní bá mọ́ wa lọ́wọ́ onáni ká dúpẹ́ fọlọ́ wọn bá wa gbogbo ẹni tí bá ti ń fẹ́ kí ìdẹ̀rẹ́ tọ́lọ́ bá ṣe fún kọ́ kó pòórá kó dìtàn kó wọn má dẹni tó ní má kó wọn má wúlọ́wọ́ ẹlòmíì sáré mórí sọlọ má sọlọ lori lórí ìdẹ̀ra tọlọ wọn bá ṣe fún ọ. tí a bá wọlé àwọn ará sábà a rí i pé ilẹ̀ yemen òun náà ní ilé wọn wà ilẹ̀ yemen lọ́lọ́ ní kí wọ́n fi ṣe ibùgbé ọlọ́yẹlẹ́dẹ́ ọrọ̀jọ̀ àwọn ìdẹ̀ra lọ́lọ́kan ọ̀jọ̀kẹ́lẹ́ àwọn èèyàn yìí lórí bu àyà èyí tí èèyàn lè fojú rí ń eléyìí tí ò ó tún iná àtúndé wọn ó tún ṣe ó tún wọn bá wọn fi àlùbáríkà tí ara alẹ́ àti dúkìá wọn ọlọ́yẹlẹ́dá wa ó tún wọn gbé gbogbo wàhálà àwọn àjàgà burúkú ẹrù tí wọn ò lẹ́rù ọlọ́wọ́n bá gbé kúrò lórí wọn ọlọ́yẹlẹ́dá ọ̀fọ̀ atẹ́gùn eléyìí tí wọ́n mí sí mú ọ̀fọ̀ ọmọ ọmọ mí eruku má atẹ́gùn ọlọ́yẹlẹ́dá ó tún rọ̀ ju àwọn àlùbáríkà ọ̀rọ̀ fún wọn láti sánmà laqad kana li saba'in fi maskanihim ayah àwọn olùmọ́ni al eléyìí tí ọlọ́run ọba ẹlẹ́dàá tó dákọ̀ rẹ̀ nínú ayé yìí ọ̀nà alamatun dallatun ala kamali qudratillahi azza wa jal wa badi'i sun'ah àpẹẹrẹ ni tó ń tọ́ka sí pípé ìkápá ọlọ́run ọba ẹlẹ́dàá àti bí àwọn ẹ̀dá tó ṣe bí wọ́n ti ṣe rẹwà tó ọ̀kan nínú àwọn olùmọ̀ ẹ̀sìn Islam ó ní ìdẹ̀ra tó lọ́n ṣe fún wa tó ní àpẹẹrẹ ìdẹ̀ra yìí ó ń bẹ lára ilé wọn òun náà ní pé nínú àwọn ilé wọn la yarawna fiha ba'udha wọn ò ní rí ẹ̀fọn nínú ilé wọn àmì ńlá lélẹ́yìí kò síbi lónà bá a ti ṣe lè kọ́ tí ọ̀rẹ́ wà tó láyé tiwa lónìí kíkọ́ wá sí ẹ̀fọn bẹ́ẹ̀ kò sí irú kìnnìkan lárí kan ongangan fúnra ara rẹ̀ ní ẹjẹ́ ẹ̀fọn wọ bẹ́ẹ̀ kò sí irulẹ̀kùn káyọ̀ tẹ́sí ongangan fúnra ara rẹ̀ ló máa ń ẹ̀fọn dànù kò sí àti pé aṣọ tá a dàbò bẹ́ẹ̀ di wa ní ẹjẹ́ tẹ̀ ẹ̀fọn wọlé látẹnu lẹ̀kùn kò sí. ṣùgbọ́n ilé tiwọn nínú àmì ọlọ́run ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun náà ní pé àmì táfi dọ́là mà bí agbára ọlọ́run bá ti ṣe tó òun náà ní pé ẹ̀fọn kì í yáyé wọn kì í wá tẹ̀fọn lásán eṣinṣin kì í wọlé wọn kì í ṣe ṣinṣin lásán bẹ́ẹ̀ náà ìdó kì í gbogbo nǹkan burúkú gbogbo tí ọ̀tá tí máa léṣe ẹ̀ léṣe wọn ní tí àlejò bá bá wọn tí àlejò yẹn ń bọ̀ látọ̀nà jíjìn tí àlejò yẹn tó bá ti fojú gán ní ilé wọn bí ìdun bá ń bẹ lára rẹ̀ àwọn àdùn wọn pẹ̀yìn dà bí iná bá ń bẹ lára rẹ̀ àwọn aláyàn wọn pẹ̀yìn dà látara àmì tọ́lọ́wọ́n bá fi sára lé wọn téèyàn fi dá agbára ọlọ́wọ́n bá mà ẹ dákun ìdẹ̀ra ńlá àwọn eléyìí àwọn ẹni tí ń dọ̀gun ẹ̀fọ́ ogun ọdún ogun ná wọn ò ní rówó tó àgbà ogun ẹkúté wọn ò ní rówó tí wọ́n gbà kí ló lè fi mú àkèké wọn ò ní rówó tí wọ́n gbà kí ni tí wọ́n máa lójó dènà wọn ò ní rówó tí wọ́n gbà ìdára ńlá lọ́lọ́run fún wa yìí ambọ̀tìbọ̀tì eléèfín àwọn afín burúkú sí mú pé nítorí pé lọ kúrò wọ́n kó fún àwọn nǹkan mèremère àwọn ọkọ̀ yìí báyìí tí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa tó ní kọ́ máa bẹ lọ́tọ̀ àti òsèlú wa àwọn omi máa wá sí àwọn ọkọ̀ wọ̀nyí àti fún àwọn aráàlú wọ̀nyí láàrin àwọn àpáta ńlá méjì àwọn mìíràn máa kójọ wọ́n máa wá yàtọ̀ sí pé bá tó rọ̀ àgbàrá òjò olóòtú wa di púpọ̀ fún àwọn èèyàn yìí ìlú kan ò lè jẹ́bi táwọn èèyàn ń gbé kò lè jẹ́bi táwọn èèyàn ti ní fọkànbalẹ̀ kò lè jẹ́bi tí wọ́n máa bímọ sí kò lè jẹ́bi tí wọ́n máa rẹ̀ sí àfikọ́jẹ́ pé omi wà ń bẹ kò sómi kò sílù bílẹ̀ ayé ṣe wà nù tómi bá wà ìlú ń bẹ tí ọba ti sómi kò sílù àwọn omi yìí wọ́n pọ̀ jọjọ àwọn olórí wọn orí wọn pé púpọ̀ àwọn náà wọ́n pé kàkà kí omi yìí kọ́kà kọ́ omi sì ní omi ní àbò wẹ̀ ẹ jẹ́ ká kọ́ dáàm níbi tí mi àwọn àpéjọ sí tára pé ayé ìsìn wọn ṣẹ̀ṣẹ̀ lajú wọn kọ́ dáàmù ń bọ́ ńbẹ̀ níjẹ́ ọ̀nà lajú tó bá àwọn ayé gbogbo àwọn ọ̀gá ń pè lọ́lajú lọ́mọ èèyàn ti mà ti pẹ́ kó tó di pa àwọn adélé ayé pẹ̀lú ọjọ́ tó pẹ́ wọ́n dáàmù ńlá wọ́n sì dáàmù yìí dúró dáàmù yìí wọ́n wọ́n ti pa kò síbi tó ṣùgbọ́n ọgbà bìkan jáde àwọn adébẹ̀ àbómímá kò lè ṣẹlẹ̀ sáwọn dáàmú wa dáàmú yìí òun náà ni wọ́n ń pè ní sẹ́dọ̀mẹ́ ẹ̀rẹ̀bẹ̀ sẹ́dọ̀mẹ́ ẹ̀rẹ̀ ọgbà tí púpọ̀ nílẹ̀ Yemen láti ayé ìgbà yẹn ni wọ́n ti kọ́ dáàmú yìí tómi bá wá dé omi àmọ́ wọnú dáàmú yìí omi àmọ́ dáàmú yìí omi máa ga nínú dáàmù yìí yóò fi di tó kún dẹ́dẹ́dẹ́ àwọn máa lò fún àwọn nǹkan ọ̀gbìn wọn wọ́n máa lò fún àwọn nǹkan ọ̀sìn wọn àwọn náà máa bò mú nínú ẹ̀ wọ́n máa bò eléyìí jẹ́ ara àdẹ́ra eléyìí tí ọlọ́run fẹ́ eléyìí tó ṣe fún wa wọ́n gbin àwọn igi tó dáa àwọn igi tó igi ọwọ́, igi ọlọ́ni kulu min rizqi rabbikum washkuru lahu baldatun tayyibatun wa rabbun ghafur. ẹ máa jẹ́ o nínú dẹ̀rọ ọlọ́run nínú àmì pàǹdùpẹ́ fọlọ́ lórí dẹ̀rọ tó bá ṣe fún wa ọ̀nà nìkan máa jàǹfààní rẹ̀ ẹnìkan kan ọ̀tọ́ sí i kó ní nǹkan kan nínú tọ́lọ̀ wọn bá ṣe lẹ́tọ̀ èèwọ̀ ni torí gbogbo ẹni tó bá ṣe tọ́lọ̀ ń máa fi ọ̀rùn ti jẹ mí yá ọlọ́run ọba lọ́ba tó dá gbogbo tí ń bẹ lókè ilẹ̀ fún yín ẹ má jàǹfààní rẹ̀ torí ẹ̀ lọ́lọ́run ọba ti dá fún wa ẹnìkan wá sọ pé kọ̀tọ́kẹ́ jẹ máńgò mà kí ló dé ẹ̀yìn ọmọ pé haram ni ẹni tó bá sọ bẹ́ẹ̀ di kèfèrí nítorí pé ọlọ́run ọba tilẹ̀ tọ̀ fóònù ọ̀sẹ̀ lè sọ́ dé wọ̀ òní ẹ̀ má jẹ kàmọ́ ìwọ ọlọ́kọ tó ń ṣe dé wọ̀ ẹni tó bá bẹ́ẹ̀ náà lẹni tó fẹ́ sọ ńtọ́lọ ńṣẹlẹ̀ wọ̀ tó fẹ́ sọ dẹ̀tọ̀ bẹ́ẹ̀ ni tó ní ẹ̀fẹ́ ní kẹ́ ẹ máa mutí kẹ́ ẹ ó ń tì ń di kèfèrí bọ́ọ̀lù tó fẹ́ sọ ńtọ́lọ ńṣẹlẹ̀ wọ̀ dẹ̀tọ̀. ọlọ́ni ẹ máa jẹ nínú nǹkan tá fi pèsè fún yín wọ́n sukú ọ̀rẹ́ ẹ máa dúpẹ́ fún lórí ìdẹ̀ra yìí ọlọ́wọ́n bọ̀ bùkátà ká dáko fún kò bùkátà ká dára fún kò bùkátà ká tẹ̀lé owó jọ fún ẹ àti sàlàyé ìsẹ́nu dúpẹ́ lásán kọ́ ni wọ́n ń pè ń dúpẹ́ o ẹ dúpẹ́ lórí ọkàn yín ẹ dúpẹ́ lórí ahọ́n yín ẹ jẹ́ kí gbogbo oríkèé ara yín kó nà ọ́ máa dúpẹ́ fọlọ́. bẹ̀rẹ̀ tó ń pẹ́ yébà tó máa fi dúpẹ́ fọlọ́ ìlú yẹn pé lùtí ọ̀dà ni yọ́ máa bẹ́ẹ̀ dídá lọ láíláí ni wa rabbun ghafur aláforíjì sí lolúwa ẹlẹ́dàá yín tẹ́ máa dúpẹ́ fọlọ́ tẹ́ ń tọrọ fa ẹ̀rọ wọ́n ta kìtì pakọ́ ni o àá <laughs> dúpẹ́ báwo kí wọ́n lọ́ọ́ ṣe fún wa kí ló ṣe fún wa tá a máa dúpẹ́. àti àwọn alágídí ọ̀sẹ̀sẹ̀ dáwé àwọn aláìdúpẹ́ fọlọ́ fàìmọ́ oore tọ́lọ̀ ń ṣe fún wa jẹ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ láyé. wọ́n kọ́ ọ̀ láti dúpẹ́ fọlọ́ wọ́n kọ́ ọ̀ láti sin lọ́lọ́ nìkan tí ọlọ́run sọ̀rọ̀ fún ọtá ìgbà náà lọ́ọ́ máa ṣe ògún ọlọ́run sọ̀rọ̀ fún ọtá ìgbà náà lọ́ọ́ máa pèsè sọ̀rọ̀ fún ọtá ọlọ́run ọmọ kọfà tààlà ọlọ́run sọ̀rọ̀ fún ọtá ìgbà náà lọ́mọ bá wọn dáwọ́ kéèpì ọ̀jáde ọlọ́run sọ̀rọ̀ fún ọtá ìgbà náà lọ́mọ bá wọn dáwọ́ kóró òkìje ọ̀dájú kọ̀ gbádùn. torí pé ẹni tó bá rọjú ló máa wá ìrọjú káàkiri ọlọ́run dá láti sin ọlọ́run gbogbo wa bóòlù ti láti tó tó ṣe gbogbo dáì fún ọlọ́nìkan ọkọ láti sìn lọ wọn fọlọ lórí ìdára tó lọ́wọ́ ṣe fún wọn. ebe bẹ́ẹ̀ náà kọ́ ni wọn náà ni wọn náà ni wọn náà ni ebi màálù márùn lọ kọ́kọ́ rà ọ̀rọ̀ àmàlà àbò mẹ́ta ọ̀rọ̀ méjì ó sì dà wọ́n sínú ó ń sìn wọn ọlọ́yẹlẹ́dàá wa ọbẹ̀ rẹ̀ sí ní sàánú rẹ̀ márùn di méje. méje di mọ́kànlá mọ́kànlá ń dogun ogún dọ́gbọ̀n ọgbọ̀n ti di ẹgbẹ̀lẹ́gbẹ̀ màálùú báyìí wọ́n wá ń bi ọ́ léèrè pé ẹ dákun mélòó ni màálùú yẹn ti dà báyìí ó ní a àwọn màálùú yẹn pọ̀ débi pé tábàlà kà àwọn ilé oṣù wọ́n ti ẹ̀tún máa dara wọn rú mọ́ wa lójú débi pé àní mi ta ti kà yàtọ̀ sí ìta ti orí ń pọ̀ kàkàkọ́ ní alihamudulilayi mo dúpẹ́ fọlọ́n lórí ọ̀rọ̀ tó sọ fún mi nbọ mo ti bẹ̀rẹ̀ ìníjú nǹkan báyìí lọ kọlọ́run tó ṣàánú mi kó tó di báyìí rárá o yóò máa sọ sọ pé òǹlò ń gbọ́n òǹlò ń máa ṣe ẹnìkan ọ̀gbọ́n tó bàbá onílé ńkọ́ ilé méjìlá àmàpọ onílẹ̀ ìtẹ́lẹ̀ ọlọ́wọ́ rẹ ilé ń gorí ilé ọ̀rọ̀ alẹ́ mọ́lẹ̀ ọ̀rọ̀ alẹ́ mọ́lẹ̀ láti gbà tó ilé rẹ̀ ti dúpẹ́ fọlọ́ wọn sọ pé kí ni bẹ́ẹ̀ bá ti gbọ́ pé wọ́n fẹ́ ta lé mi ẹ̀sọ́ fún mi máa rà ó dúpẹ́ fọlọ́ ẹ̀rí mi tẹ́lẹ̀ wọn náà bàlá rẹ̀ ẹ bá kọ́ páàkì mọ́tò kalẹ̀ bí ìgbà tí wọ́n ń ta ni láwọn mọ́tò tọ́jà pé tuntun tuntun ni wọ́n ẹnìkan ò lórí ayé tẹ́lẹ̀ tí wọ́n lọ bòmíì tó tún nílé sí ẹ tún lọ bọ̀ mí tẹ́lẹ̀ lẹ̀ sí ẹ tún bá gbé wọ́n ti àgbàlá di ọkọ̀ náà ló tún kún bẹ́ẹ̀ lọ. àhàn ah, ah, láti sẹ́ ń ta àwọn mọ́tò yìí náà gbogbo ẹ̀wọ̀n fún gúngun náà ni ètò bá wù ọ́ ètò bá gùn á lè má tún gùn mọ́tà ìkú. ẹ dúpẹ́ fọlọ̀ ẹ̀yin ò ní dúpẹ́ fọlọ̀. bàbá tó ń sòwò èló lẹ ti bẹ̀rẹ̀ èló lọ́wọ́ yín ti dà sẹ́sì dúpẹ́ fọlọ̀ lórí ìdẹ̀ra yìí. ìwọ́n ma ṣe bó ṣẹbọ ọmọ ti kúnlé ó sì ń dúpẹ́ fọlọ́n lórí ìdẹ̀ra yìí ẹni tí ń wá àti lọ sílùú kan torí pé ń wo pé bẹ́ẹ̀ lórí pọ̀ sí tó ń bá tiẹ̀ kúrò ní nàìjíríà yìí tó ń bá dọ̀hùn tó ń dire ó ti dẹ́rẹ̀ ó ti kú ọmọbẹ ó ti lọ bòmí ó ti kú ọmọbẹ ó ti lọ bòmí lórí dáadáa gbogbo ibi tó bá dé orí rẹ̀ ń ti pọ̀ sí ni ó mà dúpẹ́ fọlọ́n ó dúpẹ́ fọlọ́n lórí gbogbo ìdẹ̀ra tọ́lọ́n ṣe fún ọ yìí tọ́ ọ ni ó dúpẹ́ fọlọ́n ò ń bínú wọn lọ dúpẹ́ fọlọ́ pápá jáde gbogbo ẹni tó bá kọ̀ láti dúpẹ́ fọlọ́ tó fẹ́ mọ́ orí olóore ṣe fún ọlọ́run ọba pẹ́ jìnnà fífi nawọ́ ìyá sí wọn o àárọ̀dù nígbà tá a ní kí wọ́n dúpẹ́ fọlọ́ wọn kọ̀ láti dúpẹ́ kọ̀ pẹ́ kò jìnnà pàkọ́ wọn làwọn ò ní dúpẹ́ wọn làwọn ò ní sin agbara tó burú agbara yamuyamu lọ́lọ́wọ́n bá rán wọn ọlọ́run ní kí agbara yìí ọkọjá agbara yálé agbara ya ọ ọjọ́ agbara gbogbo eléyìí lọ ẹni tó bá bí akojú gan yọ wà bá. fọ́nrẹ́sẹ̀lá aláìhìm sẹ́yìnlẹ̀ làárín wọ́n onáni yìí tó ní gidigidi. lọ́lọ́run rán sí wọn kí lọ́lọ́run ò lè fi pààyàn run tó bá fẹ́ pààyàn run wàláhì kò sí tọ́lọ́run ò lè fi pààyàn run pàápàá jùlọ ọlọ́run bùkátà pé ẹ bá ní kó kinní kan wá fẹ́ fi fìyà jẹ wọn kan àṣẹ náà ni kí nǹkan báyìí ọ̀sẹ̀ kó sì máa ṣẹ. tẹ̀mẹ̀kọ́ àwọn náà nínú dẹ̀ra tọ́lọ́run ti fún wa ọ náà lómi omi wọn náà lọ́lọ́run fi fìyà jẹ wọn atara omi làgbára burúkú ti dé àgbára tó le burúkú lọ́lọ́run wa dẹ̀ sí wọn tán àwọn ló máa wọn nígbà tí agbára tó dé agbára kékeré ni wọn ń pè o wọn fi agbára tó ṣe dọ́gbọ́n sí ni baba alágbádá ẹ kó ìpẹ̀sán àpòsímẹ́ǹtì ẹ wá fi di ojú ọ̀nà omi kọ́ mọ́ yálé àtẹni tó gbé àpòsímẹ́ǹtì lọ́wọ́ téèpẹ̀ téèpẹ̀ gbogbo wọn làgbára ló fi ṣèfàjẹ ọwọ́ gbogbo wọn lọ ni túrútú ó dìtà àwọn kan nínú àwọn olùmọ̀sọ ìṣe ìlà làárín wọ́n ní ìṣe ìlà làárín yẹn àgbàrá àgbàrá kan ni tó ṣe pé àgbàrá àwọn èkúté wọ́n ní àgbàrá èkúté lọ́lọ́ǹdẹ sí wọn bóòlù ọlọ́ǹdẹ wá di àgbàrá èkúté sí wọn wọ́n ní ọlọ́ǹdẹ ogunlọ́gọ̀ èkúté sí dáàmù eléyìí tí wọ́n gbẹ́ fómi o àwọn èkúté tí wọ́n pọ̀ lọ jantirẹrẹ wọn àwọn wa lọ́lọ́ ní kún ó lu dáàmù ńdì wọ́n lu ńdì gbàtà náà ti wá rí pé èkúté lọ ya dé yìí àwọn náà wá lọ wọ olóńgbò nbíkíbi wọ́n di àwọn olóńgbò sí gbogbo tí ọ̀nà gbogbo tẹ́kùté lè bá wa dáàbò tó wá kéèyàn ní máa ń bá ẹ̀ jà báyà tí èèyàn náà bá dá tiẹ̀ náà bí ọgbọ́n èèyàn lè borí ẹ̀ àmọ́ ń bá ọjà àwọn táwọn ọmọ ogun náà táwọn ọmọ ogun náà so àwọn èkúté wọ́n lu gbogbo ọ̀nà tí omi fi lè jáde gbanú dáàmù yìí omi bá di pé omi ọ̀gbẹ́ bẹ̀ mà. eléyìí jẹ́ ọ̀kan nínú ọ̀rọ̀ táwọn olùmọ̀ nípa tẹ̀síìrì sọ pé àwọn èkúté lọ́lọ́run jẹ sí ìsàlẹ̀ àwọn dáàmù yìí àwọn náà ni wọ́n á gbẹ́ gbogbo ọ̀nà fómi pé kómi ó jáde. tọ́ dáàmù ńgbà tí omi kún bẹ́ẹ̀ kún bẹ́ẹ̀ kún bẹ́ẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run ọ̀yà ńgbà tó yọ owó dànù ńgbà tó wó tó wó dànù ó di pé gbogbo wọn pátá náà lọ́lọ́wọ́ ẹlẹ́dàá àfi oko méjì ó fi pààrọ̀ oko wọn oko méjèèjì wá yàtọ̀ síta gbogbo ẹ ká lọ fáàmù mi ẹ ká lọ fáàmù mi nítorí pé tó dá ń bẹ̀ ni tọ́ba ti bùn tá a bá dẹrú sọ abami tó ń bá kóró bí wọ tó o bá tó tún sọ̀rọ̀ fáàmù rẹ̀ ń jọ mi ẹlòmíì ò fìfọ́ ti dọ̀ lónìí tani fáàmù ọ̀ràn fáàmù ti ń bí tó kóró gbogbo nǹkan tí wọ́n lọ́wọ́ kóró láì ṣe wúro ńgbà tó lọ́wọ́ ọba tó gbé wàhálà dé wá bá wọn. bákan náà ó kó wáyé oúnjẹ tún ti ẹlẹ́gùn gbàgbàdo lọ́ba fẹ́ jẹ ní ẹ̀gún ni bọ́lá jẹ́ su ẹ̀gún ni tọ́ba jẹ́ fọ́ ẹ̀gún ni gbogbo nǹkan dẹ̀ ó tún akoro ọlọ́run tó wá fi ewúro díẹ̀ ó fi síbẹ̀ ewúro nípa àmọ́tó díẹ̀ ewúro amaso oúnjẹ òun dàbí ẹ̀fọ́ tẹ̀tẹ̀ tí ọba sóògùn tọ́lọ̀ ní kọ́ máa wà nú ewúro fáwọn rẹ̀ tí bá ń séyàn táwọn èèyàn máa lọ dẹnu ko ewúro ewúro báwo mú àti ẹsẹ̀fọ́ tẹ̀tẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ la ṣe san wọ́n lẹ́sàn-án. ذلك جزيناهم ببغيهم ọlọ́run bá ní bí kufrihim ọlọ́run ní ń tà sí fún wa yìí o jazaynahum bí kufrihim bí ma kafaru asan wọn lẹ́sẹ̀ eléyìí bí ma kafaru nítorí àgbàgbọ́ wọn. wa hal nujazi illa al-kafur nìkan lẹ́sàn-án ru eléyìí àfàwọn tó bá sàn ìmọ̀ọ́rì ọlọ́run ẹlẹ́dàá mọ̀ sí wa lálá ìmọ̀ọ́rì o gbogbo wa pátá lọ́rọ̀ bá wí o èsì pé nìkan lọ bá wíyá tó sẹ́nìkan tó ráwọn ẹlòmíín wa máa ń tanra wọn jẹ ni o wọn kọ ẹ eh, nkúkú lọ́wọ́ èmi kí wọ́n bá wí ǹsì lọ́lá wọn ò jẹ́ òye kan rí nílé wa ǹsì jẹ́yàn kan pàtàkì nínú àwọn àyọ̀ ànáṣì lèmi wà àìwọ́ gángan lọ́rọ́ bá wí torí tó bá jẹ́ pé ọ̀rọ̀ bá bọ̀ wí tó lè sàmì wà dùn àbá ìpè gbogbo ńtọ́ lọ́n ṣe fọ́ńdẹ̀ra kọ́ bàjẹ́ ẹ̀ lọ́sàmì rẹ̀ ọlọ́mọ jẹ́ ọlọ́run máa tẹ̀sẹ̀ gbogbo wa pátá tolórí tẹlẹ́mu wa kò sẹ́ni tọ́lọ̀ ò sì dẹ́ra fún tẹ̀ka kan lè pọ̀ ju tẹnìkan lọ àti pé gbogbo wa lọ̀rọ̀ ń bá bóòlù ẹsẹ̀ ń dúpẹ́ fọlọ́n lórí àwọn àdẹ̀ra tó ṣe fún yín sáì mórí kọ́lẹ̀ yín náà ń ṣe ẹrẹ lómi tí wọ́n máa sọ pé ẹ wọ́n bá yẹ pé mi náà bá ní bíbú àṣírí láyé wọ́n bá yẹ pé ọlọ́run sóore pé mi náà ní à ó bíbú àṣírí ọlọ́run sóore fún wọn náà ọkàn pé tẹlómi tó ju tiẹ̀ lọ lòún wò ní òjò dúpẹ́ àmọ́ ìrà tọ́lọ̀ ń ṣe fún ọ ọ̀pọ̀ kọjá tó o lè mọ yẹ o lè kà á ń bọ̀ bọ́ sí mọ yẹ. torí ẹ mẹ́jọ ajá láì mọ rí ẹ mẹ́jọ ajá ni tó ṣe pé ń wò pọ́lọ́ ọ̀bọ̀ òsè nǹkan kan fóun. àìmọ́ rí ìmọ̀ bàtìyàn jẹ́ gbogbo tó rí sínú rẹ̀ ń dè ọ́ bàjẹ́ ọ̀rọ̀ wúlà olówó ńlá ni. jésù wọn fẹ́ olówó ńlá olówó tó wúwo orí kọ́rùnà ọlọ́run fún wa nírò nínú alukur'an nínú suratul qasas ó fún wa nírò nípa kọ́rùnà ọlọ́ni inna kọ́rùnà kana min qawmi musa ọ̀rùn ọ̀kan lọ́jọ́ nínú àwọn èèyàn nabi musa aleyhi salam bí kọ́rùnà ti wá jọ kan nínú àwọn èèyàn nabi musa aleyhi salam yìí fabagha alayhim ó sì gbẹ̀gà sáwọn èèyàn rẹ̀ sọ́mọ pé téèyàn bá ti lọ́lá téèyàn bá ti lówó téèyàn bá ti ipò tí wọ́n máa wọ ara ẹni tí wọ́n máa wọ bọ́ọ̀lù míì náà lọ́wọ́ sọ pé innal insana la yatgha an ra'ahu istaghna ọlọ́run ní dájúdájú mo búra wípé èèyàn a máa ṣe gbéraga nígbà tó bá tiri pọ̀ rọrọ̀ afẹnitọ́lọ̀ ń bá sàmì ọ̀rùn ó rí i pé àfi ìbá sílẹ̀ kò sẹ́ni tó nítò olówó lọ́rùn olówó tó wúwo lọ́rùn ó sí ní ṣègbéraga sáwọn èèyàn rẹ̀ wa ataynahum minal kunuzi. ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة ọlọ́ni àwọn aláfọlọ́rọ̀ ọ̀rọ̀ tó ṣe é àwọn kọ́kọ́rọ́ tí wọ́n fi ń sílẹ̀kùn ibi táwọn ọ̀rọ̀ yìí wà àwọn ọ̀gbọ́n alọ́dọ̀ àwọn alágbára kùnrin níbi tí àwọn kọ́kọ́rọ́ ilé dúkìá yìí wà ó ju agbára àwọn agbára nínú àwọn ọkùnrin lọ a sì mọ̀ pé kọ́kọ́rọ́ ìwúwo tó àgádágodo gbòòwà làwọn yóò kó pamọ́ táàbí irú àwọn àgádágodo ńláńlá àbí kọ́kọ́ ńláńlá yìí tì báwo ló ti pé owó ọ̀pọ̀lọpọ̀ nú àwọn olówó tiwa láyé lónìí lẹ́gbẹ̀ẹ́ kọ́rùnà ún lásán ìdí tó fi lásán torí táwọn ń pè lówó ń gbà kìí ṣe náírà kìí ṣe dọ́là kìí ṣe Japan rárá àbí tí wọ́n lọ ní North Africa rárá níta àwọn pè lọ́wọ́ ó ní wúrà àti fàdákà ó fi ní bàbá ńlọ owó títí díjọ́ gbẹ̀ndàkìyàmà torí gbogbo tákàdá tiwa yìí náà tí wọn bá dá padà sí wúrà àti fàdákà kò jówó ìjọba lọ́kàn gbé agbára wọ pépà tá à ń ná lónìí tá à ń ná bí owó ṣùgbọ́n wúrà àti fàdákà lówó dọ́là téèyàn bá ní òkúta góòlù kan tó tó apá báyìí àfa kọ́ máa sùn ni kò àmọ́ yẹ ká máa sùn torí wọn lówó èpọ̀ ìdí nu táwọn olówó náà tó fi ń lọ ọjà tó òun wá ní owó tó jẹ́ pé àwọn owó wúrà àti fàdákà ni níbi tí wọ́n kó owó yìí pamọ́ sí àwọn kọ́kọ́rọ́ tí wọ́n fi ń sí àgádágodo ibi tí wọ́n kó owó pamọ́ sí ó ń gbàgbára lọ́dọ̀ àwọn géńdékùnrin. à àwọn èèyàn ti lọ jàmá àwọn olówó ńlá ti lọ ọlọ́ni. إذ قال له قومه لا تفرح أو يا رزق يا المهم يا يا يا أيو قرو أيو ديو دا بابولو أيه أما يا يا أيو ديو دا أما وقع ونيلون أو جامن كاكا كما سيف كساوا كما سيف كسيروي أبلغ إن الله لا يحب الفرحين تقول لهم أبو النفس أن يا يقرأ sẹ́wọ̀n pé bàbá lówó yẹ ká tún lọ́rọ̀ rí lẹ́nu ọ̀rọ̀ rí mu wọ́n ń wáàzì fún bàbá olówó ẹ mọ̀ ìyá ayọ̀pọ̀rọ̀ torí pé ọlọ́run nífẹ̀ẹ́ sí àwọn aláyọ̀pọ̀rọ̀ nǹkan kan rẹ nínú nǹkan rẹ àbí gbogbo nǹkan rẹ èyí tó jù nínú nǹkan rẹ ló ń wò ọjà ìdí nu tó fi yọ ayọ̀pọ̀rọ̀ ọlọ́run tó ní ọjà ó ti sọ pé kí wọ́n ti wáàzí yìí fún fún kọ́rọ́nà wọ́n ti wá ní wọ́n bẹ tọ́kì tí ma atakallahu darul akhirah máa ti ara ń tọ́lọ̀ ń fún ọ láyé ní dáadáa yìí máa fi wálé tọ̀run náà má jẹ́ ọgbẹ́ sáyé kí ni wọ́n yọ wọ́n náà agbádùn láyé alóláyé alọ́lọ́láyé èèyàn ńlá ni wọ́n láyé àwọn padà lọ parí rẹ̀ sínú náà jahannam. ó pọ̀ ọ̀jà yẹri láyé tọ́ba kónú náà wọ́n ní máa tara ń tọ́lọ̀ fún ọ tó máa fi wáàrùn. àwọn èèyàn rẹ̀ ráyè wáàzì wọ́n ti wáàzì fún. wala tansa nasibaka mina dunya wọ́n sì gbàgbé ìpín rẹ̀ lé ayé kámọ́kọ́rùn là ń wá tí màá wá wé títà káàkiri kámọ́kọ́rùn là ń wá ọ̀wá lọ́jà koríko ọ̀njẹ́ bí ẹran mẹ́ẹ̀ áá kí ló burú tó bá yẹn. ọ̀run ọ̀run náà là ń wá

ṣé eléyìí náà bẹ́ẹ̀ nù gbéraga anabi ni inna Allaha jamilun yuhibbul jamal ọba tó rẹwà lọ́lọ́ ó sì nífẹ̀ẹ́ sí tọ́ba rẹwà. torí rẹ̀ eléyìí ò túmọ̀ sí pé nítorí pọ́ùn wá pọ́ùn rẹ̀ ọ́dà kọ́ wá gbàgbé ayé rẹ̀ tó máa ṣe dáadáa síra rẹ̀ náà láyé. tọ́ wa ahsin kama ahsana Allahu ilayk ẹ máa ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ bọ́lọ̀ ń ṣe dáadáa sẹ́yìn náà ọlọ́run ṣe dáadáa sí ọ ló ṣe lówó ọlọ́run ṣe dáadáa sí ọ ló ṣe lọ́lá ọlọ́run ṣe dáadáa sí ọ ló ṣe jábẹ́nu gánlé ayé ń bì wọn náà ṣe dáadáa sáwọn èèyàn wọn náà tẹ́kẹ́lẹ́ fẹsẹ̀ ẹ̀dẹ́fẹ́ ọ̀r má ṣe jáni tí wọ́n máa ṣe bàjẹ́ lókè pẹ̀ innallaha la yuhibbul mufsidin torí pọ́lọ́ ọ̀bọ̀ nífẹ̀ẹ́ sí àwọn òbí lè déèyàn. ẹ wá gbọ́ gbogbo ọ̀rọ̀ ó tó mo máa ṣe dáadáa lẹ́yìn àìṣe dáadáa ẹ wá gbọ́ tó ń fi dáhùn olórí ibú qala innama utituhu ala ilmin indi ó ní ẹ̀ńtẹ̀ ń bá mi sọ̀rọ̀ lọ ẹ bọ́lá ti ṣe dáadáa sí ọ ọ náà máa ṣe dáadáa sáwọn yẹn ń bọ́ ń bẹ̀ ń bọ́ lọ́lọ́ ti ṣe dáadáa síta sí nọ́mbà mu ó mi máa ṣe èmi ni mo fi kó jọ ẹ má bàa sọ̀rọ̀ pọ́lọ́ ẹ̀yin bẹ́ẹ̀ mẹ́rin tọ́lọ̀ ń kó fún mi ẹ ti ẹ̀ gbọ́rọ̀ <laughs> bẹ́ẹ̀ náà ni ẹ rí i pé lónìí náà irú rẹ̀ náà pọ̀ ẹni tẹ́ ẹ máa bá sọ̀rọ̀ pé ọlọ́run ló fún yín ẹ sàánú àwọn ẹ̀ náà pé ah, ọlọ́run bá wò ó ti mo jogún lọ́dọ̀ dájú lọ́nba mi sọ pé ah, ẹ dákun ẹ dákun ó gbọ́n nǹkan mo lè gbà bíi ti rọ́kọ̀ ah! <laughs> ṣé ọlọ́run tó fún ọ ló ó ti sọ ni wọ́n ti sọ ìgbà tí ọlọ́run ọba ẹlẹ́dàá tí ó fún ọ lówó àárí ìgbà tí ó fún sìtá nìkan náà àárí nígbà kọ pé ó ṣẹlẹ̀ sí kálukú náà ní ṣẹlẹ̀ sí. ìwọ náà sọ pé tẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àìsí mi ò túmọ̀ sí pọ́lọ́ ọ̀kọ́ ṣe mú nǹkan tó wáyé yìí àbí tí ò tó tẹ̀yìn ọlọ́. sọ bẹ́ẹ̀ ni àìmọ́rí nu àìmọ́rí yẹn báwọn sọ ni mo máa ṣe èmi ni mo gbọ́ta èmi ni mo màta èmi ni mo máa fò èmi ni mo máa fẹ́ lọ́wọ́ èyí ti jẹ́ tèmi àìmọ̀rẹ́ ni torí ẹ gbogbo kò tá a bára wa lónìí tá a bá ti ṣe irú àṣìṣe yẹn ẹja túbá ẹja túbá lọ sọ́dọ̀ ọlọ ẹ rí i pé nísìn tó bá yẹ pé èèyàn bá jó lórí ọjọ́ lórí ìlú ọjọ́ lórí orílẹ̀-èdè ọjọ́ lórí ìpínlẹ̀ kò ní dúpẹ́ fọlọ́n lórí fọlọ́n ló gbé òǹdè bẹ́ẹ̀ àwọn èèyàn ni wọ́n máa dúpẹ́ fún ẹ̀yìn ẹ̀yàn wa pàápàá lórí ìbò fún yín ti yẹn ẹ̀yìn ẹ̀yàn wa adúpẹ́ fún yín o adúpẹ́ fún yín pé ìbò fún wa ẹ̀yin lẹ wa dépò ẹ̀rí nǹkan mẹ́ o ẹ̀yin wa dépò a sì mọ̀ pé níta máa ń fẹ́ làwọn máa ṣe o àbí òye àbọ̀gbọ́n wo la fẹ́ pa agbọ́n wájú yín àtàǹpàkò yín lágbára wa ẹgbẹ́ wọn aha ó ti gbàgbé kọ́lọ́ ló gbé bẹ́ẹ̀ ó kéésì lọ ya àtẹwọ́ burúkú okú bó yege ẹni tó ti jọba ẹni kó náà lọ bá afọbajẹ ìpè mo dúpẹ́ kó kọ́ mi sí gómìnà mo pé mi múnú gbogbo wá ọmọ lóore o òkè oore oore tọ́lọ̀ wá sí fún yín kọ́ ẹ̀rí pé ẹ̀fitọ́ kan ẹni tó bí tó ti máa ra màálù. ẹ ń lọ ẹ ń bọ̀ ẹ ń lọ ń di púpọ̀ òǹkó tà bàbá ti sin nígbà kan òǹkó tà bàbá ti sin nígbà kan òǹkó tà òun di púpọ̀. ni àgbàgbé àwọn èjìká tí ọ yẹ hmm, ọ̀gá sẹ́yìn náà ni adúpẹ́ fún yín atúndúpẹ́ atúndúpẹ́ ẹ gbọ́dọ̀ lẹ lọ. ẹni sọ pé tọ́lọ́ kọ́ èwo lọ́lọ́run ṣe fún ọ tó gbà kọ́ lọ́ọ́ ló ṣe fún ọ sọyá rí pé àìmoore ti pọ̀ jù àìmoore ti pọ̀ jù ọmọ pé ọ̀gá mi ló ti ṣe mami tí ọ̀gá ti sọ̀gá mi sọ́nà ọ̀bẹ náà ti ṣiṣẹ́ yìí bẹ́ẹ̀ ni ó ń sábà bí lọ́gà rẹ̀ ọlọ́run gangan ló sọ orin fún ọ. àìmọye ẹni tá a mú lọ bí ọ̀pọ̀ fẹ́ tó ti pa akúrí lọ́yà ó kọ́kọ́kọ́kọ́kọ́ kọ̀mọ́ ó padà sọ́ọ̀dì ránṣẹ́ ni ẹjọ́ bá dáka ẹni jọ́ bá ara ẹ̀bà tí ó lọ́ọ́ máa bá wọn ra wá ibi tó ń parí iṣẹ́ kíkọ́ tiẹ̀ sínú. ṣèbọ́lọ̀ ló máa ń ṣe bẹ́ẹ̀ ṣe ìwọ àgbàgbé láti fi oore ti sọ́dọ̀ ọlọ́run tó sóore fún ọ ọ̀wá ń fi oore yẹn ti sọ́dọ̀ ẹlòmíì tí ò fi kankan fún ọ tẹ́tẹ́ látàrí kọ́rọ̀ sóore fún ọ ló fi mà. torí de eléyìí àìmọ̀ọ́rẹ́ ńlá kí a máa sọ pé owó yìí ilé ọbọ́lá là wa bàbá mi tó bí mi olówó ni bàbá tó bí bàbá mi olówó ni bàbá tó tó bí olówó ni à irọ́ lásán ọmọ yóò lòsì tó ti jáde nù fámìlì yìí tonti pé bàbá náà ló bí gbogbo yín ọmọ bàbá tó bí bàbá rẹ ọmọ bàbá tó bí bàbá tó bí bàbá rẹ àìmọ yóò lòsì tọ́jú pé wọ́n yóò lòsì tó kúte sọ́ọ̀sì lọ wọ́n bẹ́ẹ̀ nu fámìlì rẹ lẹ́gbọ́n àtàbúrò rẹ ẹbí wọn náà fún wọn lówó tó ń sọwọ́ sí wọn bọ̀dẹ̀ wọn gbà ẹ̀wọ̀n ojoojúmọ́ tọ́wọ́ ní wọ ilé lọ bọ́ lálẹ́ ilé lọ bóṣì wà lẹ́gbọ́n tiẹ̀ ọgbà gbígbà kọ́ lẹ̀ ní sẹ́ lórí kálukú ni ọlọ́run ẹ̀ka máa dúpẹ́ fún jàmá ẹnì kan sọ pé à kéwù kéwù àwa kọjá sara kọjá pé àwa yàrá ìmàkánú kéwù torí bàbá mi ìmàní bàbá tó tún bàbá mi ìmàní bàbá tó tún bàbá náà ìmàní ókè ẹlẹ́nu ń dá géètì tọ́ba wọlé yìí àwọn àbúrò àtẹ̀gbọ́n rẹ̀ sí ọgọ́rùn olódò sí ń bẹ́ẹ̀ tọ́ ẹ pé wọn ò lè fi ọmọ àkàrọ̀ pálífù láti mọ̀ pálífù kò ní wàhálà kọ̀ọ̀kan fáwọn lẹ̀bẹ̀ náà ni bí ìdòkó bẹ́ẹ̀ lọ pálífù ẹ̀gbọ́n rẹ àbúrò rẹ sì ni wọn àwọn kan bàbá rẹ kọ́kọ́ bí wọ́n tó bí ọ lẹ́yìn rẹ ilé bàbá rẹ bí ọ àwọn náà tọ́wá ní ilé lọ́ba kí òun ti irọ́ burúkú ọ̀pọ̀ lọ́n sànú rẹ ara òdo náà nù mọ́mọ́ kí mọ́mọ́ kí òtúmọ̀ sí pórí rẹ pè é torí ara òdónu ọba gbé láti fi ọ láti sọ́dọ̀ ọba tí káfọlá fún yẹ torí ẹjẹ a máa dúpẹ́ fọlọǹjàmá kò sí nǹkan kan nínú oore ń bẹ pẹ̀lú aláyé Ọlọ́run ló fún wa ká mọ̀ wá sàn ìmoore sọ́lọ̀ lórí àwọn oore tó ṣe fún wa. kọ́ńtà ọ̀daràn bàbá yìí ọ́ ó ní ọlọ́ọ̀kọ́ ló fún lówó ọgbọ́n òye làákàyà ló máa kọ́ yìí bá a ṣe ṣe pín títí di náírà irú ọgbọ́n tó ń gbẹ́nu o tówó fi dé ẹ̀ wá ń sọ pọ́lọ́ ẹ̀ ń ṣe dáadáa sáwọn yìí bọ́lọ̀ ṣe ṣe dáadáa sí ọ ń bọ̀ ń bẹ̀ ń bọ̀ ń bẹ̀ sẹ́yìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. <laughs> qala innama utituhu ala ilmin indi ó ní ìmọ̀ alùmọ̀kọ́lọ́ yìí tí mo mà iná ni mo fi dolówó. ọlọ́ni awalam ya'lam anna Allaha qad wíkẹ́ àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ na iná ìrànlọ́wọ́ ọba ti parun ṣáájú tiẹ̀ láwọn ẹni tó ṣe pé wọ́n ní agbára jùlọ wọ́n sì rí nǹkan lé ayé kó jọ jùlọ. ìbálò náà lọ dáhùn ọlọ́run náà lọ́kàn wọn náà rẹ̀ wala yusalu an dhunubihimul mujrimun àti pé àwọn ní bí àwọn ọ̀daràn lé nípa àwọn tí wọ́n di pa àpà wọn rùn ọlọ́run ní sẹ̀sẹ̀ dá yín dúró pé sọ́ọ̀mọ sọ́ọ̀mọ pé ìwọ náà gan ẹsẹ̀ àtọ̀ da gbogbo níta ní kò ṣe ò ṣe láti sábà pọ́ọ̀rùn ní ìṣọ́ra pé ọlọ́run ṣe ṣe báyìí fún mi ọlọ́run fúnra ara rẹ̀ ọlọ́run kọjá gbogbo. àwọn bá jẹ kúrẹ́ di ilé ayé ṣé bẹ́ẹ̀ máa sọ pé àtẹlọba máa pa ọba ẹsẹ̀ kíni ọba ẹsẹ̀ nìkan dá márùn bọ́ọ̀lù ọlọ́run ẹlẹ́dàá ẹ máa sọ torí ẹ kí ló wá ṣẹlẹ̀ sí kọ́rù nànà fa kharaja ala qawmihi fi zinatihi lọ́ba jáde ńjọ kan nínú ọ̀sán nínú ọ̀sán ńlá ọwọ́ ẹ̀wù kẹ́ńbẹ́ ọwọ́ ṣòkòtò kẹ́ńbẹ́ ọjáde sáwọn èèyàn nígbà táwọn èèyàn rí nínú ọ̀sán ńlá qala alladhina yuriduna alhayata ad-dunya àwọn tẹ́ pélé ayé làwọn fálàfù ayé ni wọ́n wá wọn ni ya layta lana mithla ma kó tiẹ̀ sẹ́kọ̀ọ́ fún arun tó fún kọ́rú náà. ṣé a máa pé bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ ní wa lónìí àgbà fọlọ̀ ayé yìí náà ni tólùkàn bá ń gun mọ́tò kan táwọn wo mọ́tò ń pè é mọ́tò ní wọ́n lọ́ wọ́n lọ́ tó làwọn náà nínú eléyìí wọ́n lọ́ yóò bẹ̀ tààrà <laughs> tí wọ́n náà sì ń gun tiẹ̀ o wọ́n lè fẹ́ sílẹ̀kùn mọ́tò tiẹ̀ kọ́ ọ bẹ́ẹ̀ sọ fún ọkọ bí wọ́n ṣe rí à mọ́tò tiẹ̀ nìyẹn mọ́tò tiẹ̀ Mercedes tiẹ̀ nìyẹn ọ̀wá ń gbà ń pa ọ̀ gbádùn ẹ̀ ó ti gan òní fọ́ ti ẹ̀gùn ọ̀wá ń gbà tiẹ̀ ń pa ẹlòmíì tó bá rí sí mọ́tò olówó kan kọjá tó tẹ fífín sẹ́yìn ọ̀dùnlọ́run o mọ́tò tiwa ló gbé o ha ń lè mọ́ ògùn lọ lẹ́yìn subhanallah wọ́n lé ah, ọ̀sẹ̀ o kí ló dé tán wọn sọ bẹ́ẹ̀ innahu ladhu hazzin innahu ladhu hazzin azim ìpín tọ́lọ̀ ń fún láyé yọ pọ̀ ìpín tọ́lọ̀ ń fún kọ́rùnà láyé ó pọ̀ àwọn náà bá dẹ̀ lọ nírú rẹ̀ ọlọ́ni ọ̀kọ́lẹ̀ lẹ́dínlá òtún làálù àwọn olùmọ̀ ìdára nímà gbogbo ọ̀rọ̀ yẹn jọyàn lójú àwọn tó nímà wọn sọ pé wailakum à ẹgbẹ́ ẹ̀yin kìíní burúkú ẹgbẹ́ sẹ́yìn ọmọ pé thawabullahi khair ẹ̀san tó lọ́ọ́ máa fún yàn lóore ju gbogbo pàǹdà pàǹdùkú ìlọ ẹ̀san téèyàn ó rí gbà lọ́dọ̀ ọlọ téèyàn bá ṣe tọ́lọ́n tó sin lọ́n ó ju gbogbo pàǹdà pàǹdùkú ìlọ liman amana ṣùgbọ́n ẹ̀san wo ta ni ó rí gbà ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ wa amila wọn láyò lọ kọ́ ha ilẹ̀ sọ̀bìrún ẹnì kan ò lè rí ẹ̀sẹ̀ ńlá ńbẹ lọ́dọ̀ náà tó ti pàǹdà pàǹdù kú lọ́gbà. àfàwọn sòrò torí tá a bá ṣe sùúrù àní lè sin lọ tá a bá ṣe sùúrù àní lè jìnnà sí ń tọ́lọ́ wọn bá ṣe léwọ̀ tá a bá ṣe sùúrù àní lè ṣe sùúrù lórí àdánwò tọ́lọ̀ ń gbé bá wa láyé tá a fi ń wò pé tiwọ́ ọ̀dà tó tẹnìkan àjọ pé sùúrù ni bàbá nínú gbogbo rẹ̀ torí ẹ̀ ni ó ti wá nínú hadith torí yìí wá pólísìírísì tó pé gba tọ́pẹ́ gbẹ̀rún tọ́lọ̀ ẹlẹ́dàá ọba fún sùúrù kò tí ì sóore fún kò tí ì sóore fún ọlọ́run dàkú má jẹ́ kí sùúrù ọgbẹ́yìn nínú oore tó ọba ṣe fún wa ọlọ́run ní fakhasafna bihi wa bidarihi al-ard ọlọ́run ní amú kí ilẹ̀ kọ́ lọ́ọ̀mì àti gbogbo dúkìá rẹ̀ tá à ń sọ̀rọ̀ ọlọ́run ní kílẹ̀ ọlọ́ gbogbo ẹ̀mí tó wu ọlọ́run pé ká bẹ̀ là ń bẹ̀ ó wu ọlọ́run ká ní là á ní tọba wu Ọlọ́run pé ká di tàn ló ní táwọn ìṣẹ́jú àyà wọn gbàgbé pọ wálé ayé rí Ọlọ́run ní kí ilé ọlọmi ṣé tọlọ́run bá fẹ́ fìyà jẹyàn oríṣiríṣi ní ìyà tí ń bẹ lọ́dọ̀ ọlọ Ọlọ́run dákun má jẹ́ kàn tọ́ sí wa àti kọrún náà àti dúkìá rẹ̀ ni Ọlọ́run ní kí ilé ọlọmi ọtàn àbí ọtàn fọọ. فما كان له من فئة يصرونه كراوة كاو àwọn kan tí wọ́n lọ di gáǹgì kó àwọn fẹ́ẹ́ ránṣẹ́ kò rí níbo ló ti lè rí níwájú ta ni kò rẹ́nìkan tó lè ràn lọ́wọ́ mi dùn ní là lẹ́yìn ọlọ́run wa ma kana minal muntasirin kọ́rùnù tiẹ̀ sínú ẹni tó lè rí àrànṣe láéláé ìgbà tí ìparun wá ṣẹlẹ̀ àwọn títí wọn sọ lánàá pé ìbá ṣe pé wọn náà wọn nírun tí kọrún náà rí tó ní mi. bá ti gbọ́ ń gbára wọn lẹ́nu ọlọ́mọ wẹnu wa mọ wọn tá a sọ torí pé òun parun ó yẹ káàánú ọ̀parun síbẹ̀ ẹ̀yin ti sọ pé irun tọ́lọ̀ sí fún ọ yẹ kó sí fẹ̀yìn náà ó sì ti parun ní ìsìn ilẹ̀ lọ́ọ̀mù ẹ̀yin náà múra kálukú bá tún bẹ̀rẹ̀ sí ní tọrọ àforíjì eléyìí túmọ̀ sí pé tí èèyàn bá ti yà láìmoore ẹ kú palẹ̀mọ́ gbogbo ntẹ́ ń wò sí ń dùn máa yùn gbogbo ntọ́ da tó dùn yùn yọ padà di tàn ẹ padà di olówó àtijọ́ ẹ padà di ọlọ́lá àtijọ́ ẹ padà di ọba lánàá ẹ padà di olórí àná subhanallah ẹ padà wá jẹ nítorí pé gbogbo ẹ ṣe ẹ bàbá bàbá rẹ padà jẹ tí wọn ní tọ́sí tí wọn ha kẹlẹbẹ sí tí ẹ bá tún sọ́ra kẹ gbórí sá wọn sọ yín lóko tí ẹ bá ti ní tọ́lọ́wọ̀n jámà kankan ọlọ́run tó láti dúpẹ́ fún lórí oore tó ṣe fún yàn ó tiẹ̀ wó òrí ọwá òrí ọ̀mórì kan tọ́lọ̀ ṣe fún ọ ajẹ́pọ̀ kú palẹ̀ mọ́ abẹ́lẹ́ ọ̀bẹ ẹlẹ́dàá pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù kọ́dàkùn kọ́mọ̀sì bà wá ní ìṣẹ́jẹ́ kọ́mọ̀jẹ́ kí ìwà bu ọwọ́ wa kọ́mọ̀sì fi ba dáadáa tó ṣe fún wa jẹ́ ọlọ́run kó tún wà wá ṣe kó ṣe wá lọ́kàn nínú ẹni tí ò ní ṣàìmórí sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa. aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiruhu innahu rahim. الحمد لله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله sábàbí ẹlẹ́kejì fún sábàbí tọ́lọ́wọ́n bẹ lẹ́dàá wa tó fi máa kó parun bá ìdẹ̀ra eléyìí tó bá ti ṣe fẹ́ tẹ́lẹ̀ òun náà ní kéèyàn jẹ́ ẹni tó ṣe wípé èèyàn máa takò ọlọ́run ọba tó ṣe dẹ̀ra fún mímá takò ọlọ́run ọba tó ṣe dẹ̀ra fún yàn ó máa ń ṣe sábàbí kí ọlá kó wọ mi kí ìdẹ̀ra kó dìtàn kó rùn dáadé èèyàn kó wọ̀ lọ́sàn gangan nígbà tí èèyàn bá ti jẹ́ ẹni tó ṣe wípé ọ̀ takò tọ́lọ́ ọ̀ tọ́lọ́ ọ̀ tọ́lọ́ ọ̀ takò tà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo nǹkan lọ fẹ́ràn ṣùgbọ́n kórìíra ìsìn ọlọ́run ọba wa ó kórìíra àti dúró déédéé ó kórìíra àti tẹ̀lé tà nábì eléyìí ó ń kọ lẹ́tà sáburú ni aburú yẹn tó bá dé agbára rẹ̀ ò ní ka alimami ibn al-qayyim rahimahullah wọn ni min uqubati dhunub wọn nínú ìyà eléyìí tọ́lọ́ máa fi jẹ́yàn látàrí ẹ̀ṣẹ̀ annaha tuzilu ni'am òun náà ní pé àwọn ẹ̀ṣẹ̀ wọn á máa mú kí ìdẹ̀ra kó pòórá kó sálùmáyà lọ́wọ́ bákan náà wọ́n ní fàmẹ́sẹ̀ alẹ́tàánì làbdì ní amẹ́tún ilẹ̀ bíi dẹ́m ìdẹ́ra kan sí tọ́lọ́ wọn bá ṣe fẹ́ ru tí ó fi ẹrú sílẹ̀ láyé àyàfi kọjá pẹ́sẹ̀ ní ọ̀fà téèyàn bá ń ṣẹlọ ìdẹ́ra tọ́lọ́ ń ṣe fún yíyún yọ padà di ìtàn wàlẹ́ àhàlẹ́tìbíhì nàkùmẹ́tún ilẹ̀ bíi dẹ́m ìpọ́njú ìdààmú wàhálà kì í dé báyàn àyàfi kọjá pẹ́sẹ̀ ní ọ̀fà gẹ́gẹ́ bí Ali ibn abi talibin radiyallahu anhu bó ti ṣe sọ oni ma nazala bala'un illa bi dhanb wala rufi'a illa bi tawba wọn ni àdáwò kan kì í sọ̀kalẹ̀ àyàfi kọjá pẹsẹ ní ọfà Ọlọ́run ọba kì í sì gbàdáwò kú o àfi kẹyìn òtúbà Ọlọ́run Ẹlẹ́dàá àwọn àti àti sọ oni wa ma asabakum min musibatin fa bima kasabat aydikum wa ya'fu an kathir. Ada kan n'i ní báyìí àdáwò kan ò ní sẹ́yìn n'i kan ò ní sẹ́yìn àbúrúkọ ní sọ̀kalẹ̀ sí àfikọ́ jẹ́ pé ara yín fà àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ǹṣẹ̀ àwọn àtakùtọ̀ ìtakùtọ̀ ànábì sallallahu alaihi ni ọmọ ti sábàbí iṣẹ́ ọwọ́ lọ́kọ̀dá ní sẹ́mi lọ́wọ́ ní sẹ́mi ẹtì lọ wọ́ọ̀dì òórì ẹ̀tẹ̀ iná ọ̀rọ̀ pa aburú tó fi ọ ẹ̀tẹ̀ náà ló tó bá ti yanjú aburú. àrélùbọ àdáwòbọ ó ti òní má òní tó nǹkan má ó ti wọn lọ lọ́ọ̀gùn. ntọ́jájú ni pé ètò sí ọ̀hún ìpalẹ̀mọ́ ni ìyá àti bàbá tún bọ̀ ìyá àti bàbá tún bọ̀ torí di eléyìí báyìí ọlọ́run ló wọn ni wọ́n yá fún àǹtọ́jú yìí.

بأن الله لم يكن مغيرا نعمة أنعمها على قوم حتى يغير ذلك أن لم يكن رب أن لم يكن ذلك بأن الله لم يكن مغيرا نعمة أنعمها على قوم kíkẹ́ eléyìí jẹ́ الله nítorí pé kìí yí ìdẹ̀ra kan tó bá ṣe fáwọn yẹn kan padà kìí yí ìdẹ̀ra kan tó bá ṣe fáwọn kan padà ṣáájú kó tó di pé àwọn náà fọwọ́ ara wọn yí padà eléyìí túmọ̀ sí pé gbogbo ìdẹ̀ra tẹ bá wà nú ẹ̀ kò ní yí padà àfi kọ́tẹ́ pẹ̀yìn lẹ yí padà kò ní di ìbànújẹ́ àfi kọ́tẹ́ pẹ̀yìn lẹ kọ lẹ́tà sí ìbànújẹ́ tó fi di ìbànújẹ́ kò ní di nǹkan àbámọ̀ àfi kọ́tẹ́ pẹ̀yìn lẹ gbégbèsè rẹ̀ torí rẹ̀ ẹ̀yin lẹ́ ń ṣe ráyìn o ẹnìkan ò sẹ́yìn nínú Suratul Qalam ọlọ́run ẹlẹ́dàá wọn fún wa nírò nípa ashabul janna àwọn eléyìí wọ́n dáko gbogbo wọn sì máa wù dáadáa àǹfààní máa pọ̀ nínú oko yìí àwọn nǹkan mèremère máa hù nínú rẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ọwọ́ adá wọn wò pẹ̀lú pé gbogbo ọjọ́ tó máa ti lọ kó èrè oko àwọn amẹ̀kúnnù àwọn tálákà àwọn aláìní ní gbogbo agbègbè bí tí wọ́n ti ń dáko wọn máa wá ká àwọn mọ́ko oníkálukú wọn yóò máa retí kún fáwọn náà nínú èrè oko yìí ní táwọn náà fi máa gbọ́ bùkátà wọn ní tí wọ́n fi máa lé ibi jìnnà sí inú wọn táwọn náà fi wà ní dáadáa nínú páwọn náà ń gbáyé wọ́n sì ń gbádùn àwọn èèyàn yìí wá pérò wọ́n péjọ wọ́n jọ wọ́n jọ péjọ sàpérò pé kò wù àwọn mọ́ pé ńgbà táwọn bá ń lọ ká èrè oko àwọn kó wá jẹ́ pé ẹni tí ọ̀ma báwọn ṣe ṣe wàhálà dáko ẹni tí ọmọ abawọn ṣe ṣe wàhálà mójútó kótókó fi wá di pówù ó mèso jáde iná ni ọmọ báwọn pín nínú nǹkan táwọn bá kó láǹfààní oko kí ló wá ṣe o ẹ̀yin wa kí ló ṣe wa ní nǹkan tó kù tá a ṣe òun náà nípa àmà tètè jí ọ̀ṣọ́kò níjọ́ tàbá ti oko wa taba tètè ní tá a máa ṣe ni pé àsìkò tí àwọn yẹn tí máa wá láti kó gbogbo èrè oko wa ìgbà tó bá débẹ̀ wọ́n bá pé gbogbo báwọn ṣe gbọ́n tó àti jí ṣáájú wọn àti ti kó gbogbo èrè oko ṣáájú wọn wọ́n wá lọ sùn wàgádàwó àlẹ hardin kọdìrín wọ́n lọ lórí pé àwọn ní agbára láti mú ètì àwọn ṣẹ ṣùgbọ́n àsìkò tí àwọn ń rò bẹ́ẹ̀ wọ́n sọ pé insha allah wala yastafnu á tètè jí láàárọ̀ la á sì pé á tètè gbọ́ oko lọ á lọ kó èrè oko wa á jẹ́ kẹ́nìkan kọ́ wa bá wa pín nínú nǹkan tí wọ́n bá wa gbìn ṣùgbọ́n sálákọ̀ọ́kọ́ ńlọ́lọ́run tiẹ̀ dín wọn ríre kò dúró délẹ̀ kejì wọ́n lọ túká ló kọ́ fáwọn ó jí pàdé ní oko yẹn láfẹ̀mẹ́júmá lásìkò tó yájú èyí táwọn máa lọ tẹ́lẹ̀ lọ ṣùgbọ́n kó tó dásìkò yín fatafa alayha ta'ifun min rabbika wa hum na'imun ọlọ́run ti gbé àdánwò ó ti gbé bá oko wọn ní ẹrú nígbà táwọn ń sọ̀rọ̀ wọn kó tó di pé wọ́n jí fa asbahat kasarim oko yẹn wá dàbí ìgbà tó ṣe pé wọ́n ti ká gbogbo èrè oko rẹ̀ ọmọ lọ wẹ́ẹ́wò ń táwọn fẹ́ kọ́ hàn sí àwọn mẹ̀kúnnù ńgbà wọn bá dé báwọn ti ká gbogbo èrè oko lọ́lọ́wọ́ á ní kọ́ hàn sáwọn gan sọ yẹ ti kọ́kọ́ dídoko gbàtí ó doko ó gbé oko ti bàjẹ́ a nígbà tí wọ́n pera wọn oko ya oko ya oko ya nígbà tí wọ́n doko wọ́n bá tí gbogbo eti ti má a fẹlẹ́ máa rọ ọ̀hún ha qalu inna a sì náà. àsìnà tá ah, a bá fokó baba alágbájá lẹ tìyá alágbájá tiwa náà ní máa kàn ẹnu àlòkù baba alágbájá ni ẹnu àlòkù tìyá alágbájá ni inú oko wa náà làwọn náà nọ́ọ̀nù náà àsìnà ẹni tó àwọn àǹbí lánàá tí gbogbo nǹkan elégédé ni ẹ̀fọ́ ni kíní kan gbogbo ẹ lọ ọlọ́jà ń tirẹ̀ rẹ̀ gbogbo ẹ lọ bẹ́ẹ̀. tọ́ bá bẹ̀rẹ̀ sí wò láìsí iná àwọn náà tún pera pé bal nahnu mahrumun àsìnà oko wa bá gala wa ṣùgbọ́n ẹni òfò ni wá àní nǹkan kan mú ìtọ́lọ̀ ń ṣe fún wa. ni burúkú làwọn ní ọlọ́run ẹlẹ́dàá wa wá sẹ́bùrù rẹ̀ mọ́ wọn lọ́wọ́. qala awsatuhum ẹni tó rí rẹ̀ pé jùtọ́ lẹ́sìn jù nínú wọn. òun á sọ fún wa pé alam ṣé mo ti sọ fún yín tẹ́lẹ̀ náà pé ẹjẹ́ á máa sin lọ ẹjẹ́ á máa sin lọ ẹjẹ́ á pẹ̀sẹ̀ tì ẹjẹ́ á pa ìdá tì qalu subhana rabbina inna kunna zalimin ọ̀nìtọ́ ògo ni fún wọn lọ alábòsí ni wọn fa aqbala ba'duhum ala ba'din yatlawamun wọn wá dojú kọra wọn bẹ̀rẹ̀ inna kunna taghin ha orí ibú àwọn o onígbéraga burúkú làwọn o orí ibú àwọn o onígbéraga burúkú làwọn o asa rabbuna ayyubdilana khayran minha inna ila rabbina raghibun à ń tọrọ pé kọ́nà òfoko mi tó dájú léyìí lọ kó fi jọ àárọ̀ rẹ̀ fún wa ọlọ́run là ń rawọ́ ra sẹ̀bẹ́ sí kó ṣàánú wa kadhalika al-adhab gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń sọ̀rọ̀ fún tọ́wọ́ pé kàkà kẹ́ tẹ̀lé tọ́lọ̀ àtakò lẹ́ ń ṣe fún tọ́lọ̀ kàkà kẹ́ tẹ̀lé tọ́lọ̀ ẹ̀ńdínà ọlọ́ọ̀ni ẹ̀ńdínà ọlọ́ọ̀máwìn èèyàn èèyàn ọ̀fẹ́ ṣe tiẹ̀ ẹ̀ tún fẹ́ káwọn èèyàn ṣe ọlọ́ọ̀lá pèjú ẹnu ìyanu gbogbo tí wọ́n lérò fáwọn níláyìí lọ́lọ́ọ̀ ìyà tí ó sì jẹyìn lọ́rùn tí ó jẹyìn lálùkìyàmà gàdú eléyìí lọ law kanu ya'lamun tó bá ṣe pé wọ́n mọ̀ ní. eléyìí túmọ̀ sí pọ́lọ̀ ń sórí fún ẹ ọmọ àṣetọ́lọ̀ ọlọ́run sì dẹ̀ra fún ọ ọmọ tẹ̀lé tẹ̀lé Muhammad sallallahu alayhi wa sallam tí owó rẹ̀ bá bọ̀ kalẹ̀ ẹ̀dẹ́ni tí dúkìá yẹn tó bá pẹ́ dídẹ lọ́lọ́run ọba ń dẹ́ ọ nítorí pé owó tọ́lọ̀ ń ṣe fún ọ látọ̀lọ̀ ń ṣe fún ọ tẹ́lẹ̀ náà ọlọ́run fẹ́ wò tó fi ṣètò ni àbò ní fi ṣètò ẹnì pẹ́ lómi nìsín lẹ́yìn ìgbà tọ́lọ̀ ti ṣèdẹ́ra fún àwọn babaláwo ní máa fowó tiẹ̀ ràn lọ́wọ́ mùsùlùmí sì ni tó bá ti káfìrí ní bá ran babaláwo lọ́kọ̀ọ̀kan wà o àní mùsùlùmí yóò máa fowó rẹ̀ ran àwọn aláwo lọ́wọ́ òní àwọn máa fi gbé ẹbọ lárugẹ ẹlòmíín gbà tọ́lọ̀ wọn bá tọ́ sọlá fún tó sowó fún un ẹ̀rí pé ọ sọ pé nínú pé gbogbo nǹkan tó ń kórìíra láyè súnà ló ń kórìíra sẹ́mi pé ọlọ́run bá ń dẹ́ni lákàtà bánzá tọ́lọ̀ ń kó fún ọyún títí tó fi kú ni wàá gbà wàá gbà nítorí pé gbogbo tọ́lọ̀ ń fún ọyún ó fi ṣe tọ́lọ̀ nítorí fún ọ fi tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kí láǹfààní owó rẹ̀ ń ganan rí kí láǹfààní owó rẹ̀ ẹni tọ́lọ̀ wọn lé dára tó ṣe àrísìkí fún tọ́ pé owó tọ́lọ̀ wọn bá fún ọyún ìwọ wá ló ń fi ran àwọn oníyẹ̀wò lọ́wọ́ ìwọ ló ń fi ran àwọn àfọ̀nyẹ̀wò lọ́wọ́ àwọn ọmọ wa sọ wọn ọmọ kì ọ wọn máa fowó ránṣẹ́ sí wọn ní gbogbo ìgbà o tún ti gba àkáǹtì nọmba wọn ọmọ pọ́pọ̀ owó sínú àkáǹtì wọn òun fi ran bàjẹ́ lọ́wọ́ ọ̀ràn ranù lọ́wọ́ à ń gé lọ́wọ́ kó kó ń gbogbo gita ń gé ikú tún máa rúwé sí nítorí ọlọ́run ọba ẹlẹ́dàá ó sì máa fi títí sẹ́bùrú èèyàn ìwọ gbé kalẹ̀ pé kizawi àti jàníyà ọmọ ọlọ́run ọba fún ọ lówó ọwọ́ ní kizawi àkúgbèkúgbè kankan mọ́ ó túmọ̀ sí pé ọfẹ́ jẹ́jọ́ lọ́dọ̀ ọlọ́run tó bá di jọ́gbé ní dàkúyàmù nítorí pé ńgbà tí wọ́n ń re ọmọ kó ń kó ìwọ ni a kàdíyà ò tiẹ̀ sílẹ̀ yìí lọ títí tába yọ owó ẹ̀yìn bíi márùn tẹ̀sí bẹ́ẹ̀ náà ni fídíà èèyàn mélòó náà ni fídíà ó rì kó ebi rọ náà àwọn ní tába yọ ẹ̀yìn márùn tẹ̀sí ó tẹ̀ fẹ́ kí gbogbo èèyàn jọ ẹgbọ́n nǹkan sẹ́bi kọ́ gbogbo di ni. tẹ ààrẹ dànù ẹnìkan kalẹ̀ ó ní kó fi tẹ orúkọ kò rí dáadáa sí rárá rárá torí ẹ̀ owó tọ́lọ̀ wọn bá fún wa ọlá tọ́lọ̀ ń fún wa àkọ́kọ́ afúnsọ́ni kakọ́kọ́ máa bẹ̀ ẹlẹ́ẹ̀kejì àdáwò ni ọlọ́run fẹ́ wo bí òun lẹ́sẹ̀ lò èèyàn tí ó wàá rí lò dáadáa wọn pọ̀ bí ẹni tí ó tẹ̀ bá sùn ẹni tí ó kábàámà àwọn ọlọ́pọ̀ ju ẹni tí ò ní kábàámà àbúrú lọ torí ẹ̀ ẹ jẹ́ ká máa lo ìdẹ̀ra tọ́lọ̀ fún ẹ jẹ́ ká máa lo ìdẹ̀ra tọ́lọ̀ fún wa lọ́nà tí ó fi mú kárọ́nà lọ ẹ má jẹ́ à lo ìdẹ̀ra tọ́lọ̀ fún wa lọ́nà tí ó fi dínà má wa tó tún á jẹ́ pé tọ́lọ̀ fún wa tó yẹ ká fi ra àlìjánà náà là á fi ra aná kọ́lọ̀ má tètè wá bẹ́ẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa là ń bẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àtàwọn ìròyìn rẹ̀ tó ga jù kọ́dàkùn kọ́sànù wa kọ́mọ̀sí wa lọ́kàn nínú ẹni tí wọ́n máa lo ìdẹ̀ra tó fún wa lójú ọ̀nà tí ó fi dínà má wa ọlọ́run ẹlẹ́dàá wa là bẹ́ẹ̀ kọ́dàkùn kó jẹ́ kí orí kó pọ̀ láwùjọ wa kó wá jẹ́ kí ìkúta àwọn mùsùlùmí kó pọ̀ jù ọlọ́run ọba là ń bẹ́ẹ̀ kọ́dàkùn kó ṣàánú wa ọ̀nà tí kálukú fi ń rí ṣe ọlọ́run dákun má dínà má ẹni tó jẹ́ kó ti dáa fún ọlọ́run má bà tiẹ̀ jẹ́ ẹni tó ọlọ́run ẹlẹ́dàá má dá wa dá bùkátà wa ọlọ́run ẹlẹ́dàá wa má fi wá sílẹ̀ lódì wọn àṣẹjú àyà kárántí pé nínú tọ́lọ̀ tún fi wá pa wá láṣẹ nítorí pé ó ṣe ìdẹ̀ra ńlá kan fún wa ìdẹ̀ra ńlá tó ju gbogbo ìdẹ̀ra látàrí ríran tọ́ran ọ̀gá wa nabi muhammed sallallahu alayhi wa sallam sí wa ọlọ́run wa ní ẹ máa ṣe àsàlátù fánàbì torí pé ọlọ́run ẹlẹ́dàá wa àtàwọn màlẹ́kà alápọ̀nlé gan àwọn náà ń ṣe àsàlátù fánàbì ọlọ́run alẹ́yìn olùgbàgbọ́ òdodo iná ẹ̀ máa ṣe sàlátù fún anabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam fallahumma salli ala muhammadin wa alẹ́ ali muhammed kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidu majid wa barik ala muhammed wa alẹ́ ali muhammed kama bàrọ́tà alẹ́ ibrahim wa alẹ́ ali ibrahim innaka hamidu majid wà وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين اللهم ربنا قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله